I will I be saved, be saved from this. It's getting serious. Oh, oh, oh, oh. who will save me? Who will save right now? My cross, I believe cross. Àgbélébù mi. My cross. Àgbélébù mi. Àgbélébù mi. My cross. My cross. Àgbélébù mi. Níbi tí mo bára mi. gbé lọ síbà má wàá pẹ́ kó tó dé o. ìfẹ́ mi ò ṣe gan okú gbogbo gbà mí mi ní pẹ́ kò sí mi very very soon kò ṣe. my cross àgbélébù my cross àgbélébù my cross àgbélébù mi mi ọ̀gbẹ́ni fún mi lóore ìgbà tó ń sọ mi nílé tó ń jí mi jù kù tí mo ní kò ó sọ fún mi báyìí pé nẹ́tọ̀ kò ní lọ ó wá di kò sanwó sọ nílé tó ń fún mi lóore bẹ́ẹ̀ ṣe máa ṣe àmọ́ orí bẹ́ẹ̀ ṣe máa ṣe lóore. ṣé náà farabalẹ̀ ó ṣàmọ̀ pé tàlọ́ àṣù fẹ́ máa embarrass mi. ní kíni ní kíni sanwó mi fún mi. Ah, ó ṣàrò pé ní. sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ sókè mi pọ́kọ̀ tó ń sọ bẹ́ẹ̀ máa ṣe nìyẹn sọ̀rọ̀ sókè fún mi lóore. ìtàlọ́wà kí ló ń ṣe. fún mi lọ́wọ́ mi fún mi lọ́wọ́ mi bàtọ́ ń gbọ́ bíbí aṣọ ilé o sọ pé nẹ́tíwọ́ọ̀kì ò lọ. fún mi lọ́wọ́ mi àbí ìta fún mi lọ́wọ́ mi.

aláyé again right now kí ló dé gan kí ló dé aláyé again báwo mo ṣe máa máa níyàwó lójú àlá tí mi ò níyàwó lójú ayé kí ni gbogbo eléyìí wàá gbowó fún mi lójú àlá wàá fún mi everything lójú àlá wàá rán mi iṣẹ́ lójú àlá wàá gbowó fún mi kí lọ fi gbé lọ sí báǹkì iye owó mi ò rí gbé dé báǹkì kí ni gbogbo eléyìí what's the meaning of all this God ṣé bí ṣe máa máa bá lọ lélẹ́yìí oh my god you need to kọjá agbára mi i think i need to tell my mom i need to tell my mom i can't, I can't <laughs> hold this any longer i need to tell mom ma sọ fún i don't know. <sighs> but i don't know what is happening here. ọ̀rẹ́ mi ó ṣe rí ni mo ṣe ṣàlàyé fún ẹ o bí mo ṣe ṣe ń because picture aláyẹn clear débi wípé. I couldn't mi ò ti in fact ó clear ju bí mi àti ẹ ṣe jọ ríra wa tá à ń sọ̀rọ̀ please what do I do from here ìwọ nìkan lọ̀rẹ́ mi tí tí mo mọ̀ pé mo lè bá sọ nǹkan báyìí. Um, ọ̀rẹ́ ṣorí tí n bá ní pé nǹkan tí ò sọ yìí tí n bá ní ó jọ lójú understatement ni tí n bá ní mo gbówó èrè bóyá mo fẹ́ o tí n bá tún wá ló string sí mi jùjù náà bóyá mo tún ń tọ̀ láti mọ nǹkan because basically mi ò ever rò èèyàn tí ò ti máa ń a máa lò lálàkùn òun kún òun ti márì lójú àlá òun dàbí pé òun ti márì ẹ̀ a máa fowó ràn òun níṣẹ́ àmọ́ wá di pé owó yẹn náà gbèdé báńkì wá like I said earlier mi ò mọ̀ ń pa ìtumọ̀ àlá but gbéyàwó ẹ ti ẹ̀rún ẹ níṣẹ́ lójú àlá yẹn lásán it's wrong then pébi tán fowó rán ẹ sí ògbówó débẹ̀ ah, it's it's even wrong as well so ah, I don't know I don't know mi ò mọ̀ mi ò mọ̀ mi ò mọ̀ I just believe àlá yẹn kò ní very good aura around and um, it might mean something a bit negative mo mọ fí ẹ̀mí ni pé mi ò mọ nǹkan tí mo lè ṣe mi ò mọ nǹkan pàtó báyìí tí mo lè ṣe next ni mo ṣe wá báyìí what do I do from here. kí ni mo fẹ́ ṣe I don't know from here. Oh, my cross. àgbélébù my cross. ọlọ́run máa jẹ́ àríkò ṣe dáadáa kẹ́ odidi géńdé obìnrin kó máa tọ̀ lé àfi bẹ́ẹ̀ ni pé mi ò gbòòrò ẹ̀rí láì pé mò ń lálà ọkùnrin kan dẹ̀ máa rí eléyìí sìn kò ní mọ̀ pé ìṣòro tó ń bá rìn ó ju ti gbogbo Nàìjíríà lọ. Mọ́lájọ́ pa mí sílé má pa mí síta tó ṣọ́nú mi dé mọ́lá. This is the same reason I didn't want to sleep on the same bed with you, but you forced me last night. Mother, please. You didn't. The, the major reason why you didn't. You kí ló kọ́ mi àti you didn't. Oh, you didn't òun tọ̀ lé. Kí ni gbogbo ilé yìí Oh, so you fi pé o máa sọ fún mi láti ilẹ̀ tẹ́lẹ̀ yìí pé babes o mò ń tọ̀ lé o. Mo dẹ̀ máa gbà as in how she mo ní ti ní yọ́wọ́ ẹ throwing me. Really? Mm, má ṣe báyìí màmá kò ràn mí nà Ah, please ẹ bọ́. wò ó jẹ́ ẹ̀dẹ̀ sọ fún ẹ orí tó bẹ́ẹ̀ ṣe ni pé omi ò so I mean it's still on the cool side but you know what at this point in time it's ah, okay. so yeah. ọ̀ ti mo lájú ọ. lọ wá boyfriend tiẹ̀ tó máa gba àtọ̀lé sí wọ́n fà lọ́wọ́ wá síwájú. àdébọlá ah, má ṣe bá ikú mi débọlá pílì. wọ́n máa kọ́ mi lẹ́nu mi. mo ti tó mo ti ṣe bá ikú mi. I don't know what else to do right now. ní ìgbà tí à ń gbọ́dọ̀ lọ ní lẹ́ẹ̀kan yẹn um, ṣe mọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí ṣe fi ràn mí lèmi ṣe máa ń sọ fún yín a ò mú mi rí anything nípa ọ̀rẹ́ yín in fact ìgbà tí mo wà ń ṣe prayer yẹn everything kan black ìwẹ̀ kan dúdú ni ẹ dẹ̀ mọ̀ wípé ègbé ni fún ẹni tí a kò fi rán tí ó ń jíṣẹ́. pásítọ̀ ẹ mọ̀ pé èmi gbà yín gbọ́ torí mi ò ṣe máa mú àwọn èèyàn wá síbi tí London máa ń ti ọwọ́ ń ṣiṣẹ́ ìyànú náà yé wọn mo lè ti àṣọ náà pé ti máa mú débi pé definitely Ọlọ́run máa jẹ́ kó rí solution sọ̀rọ̀ ayé ẹ̀ but um, sir kí lè fi ìpàdé ṣe tó bá jẹ́ pé fídíò náà ni a ṣe é fẹ́ pé àwẹ̀ ni àgbà bó ṣe wà ẹ́ ẹjọ́ hmm. sà bọ́lá ń ṣe lòyìn fún mi ẹ̀kọ́ náà ń lòyìn fún un náà sà. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mi láti tipẹ́tipẹ́ wá ẹ mọ̀ wípé <laughs> nǹkan tí mo bá sọ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ẹ mọ̀ wípé tí ọlọ́run bá ti rán mi síyàn màá jẹ bó ṣe rán mi ni kò wá ní da kí n máa torí owó àbí nítorí ìjẹkújẹ kí n máa sọkọ tí ọlọ́run kò rán mi ah no ọlọ́run rán mi sẹ́yìn and again ṣe ti rí pé a ti bẹ̀rẹ̀ program báyìí nísìnyí ṣé èèyàn mi wá sí church ni. Um, a máa tọ́ láti wá a máa tọ́. ok olúwa kó wá pẹ̀lú yín. ẹ ṣe wọn. ọ̀rẹ́. ìgbà kan tó ń sọ fún mi kò sùn ṣòro bó ṣe lóun orí kan ẹ̀ kò ní bá máa ro máa ro olúkọ ẹ̀ o. ó dàbí pé ìṣòro ayé ẹ fẹ́ ju anointing tiẹ̀ lọ ni àá wá kùn ẹsẹ̀ wa. ìjọba fi mi lẹ̀ ah, báyìí. ọ̀rẹ́ bí mi náà ṣe mọ káàkiri gan-an ó dangerous mi gan mo fara mi sáwẹ̀ tàdúrà ni but mi ṣáà ní tiẹ̀ sí gbó. but i don't know what is happening did you know that ọmọ um, amúnú mi dùn gan because every time tí n bá ti ní ìdẹ́ ọ̀pẹ mo ní ìdẹ́ mi ò ní ìdẹ́ ló máa ń wà ń bẹ fún mi ìtúbẹ̀rẹ̀ kan ẹ̀rọ kan ó ti fún mi méjì kí n tó béèrè méjì ó ti fún mi mẹ́ta the most impressive part of it ni pé kí n tó béèrè mẹ́ta ó ti fún mi mẹ́wàá you are just awesome in your own way I really appreciate you. ọkọ mi oríṣiríṣi ẹranko ló wà nínú ṣé ìwọ ò mọ̀ pé nínú gbogbo ẹranko igbó ọtún láyé kìnìún nínú gbogbo ẹyẹ tó ń fò ọ̀tọ̀ láyé ọ̀kín ìdí nìyí tó fi máa ń sọ wípé ọ̀kín lọ́ba ẹyẹ nínú gbogbo ọkùnrin tó wà lórí ilẹ̀ alààyè ọ̀tọ̀ láyé ẹ̀ ìwọ nìkan ló hùn mí ìdí nìyí tó ṣe jẹ́ pé mo gbọ́dọ̀ máa múnú ẹ̀dùn ní gbogbo ìgbà hmm. tó o bá bí mi nìkan gbọ́dọ̀ ṣe méjì ẹrọtì ṣòwárẹ owó tí mo fẹ́ gbé fún ẹ bank straight. ó yẹ kó trust me, náà pé mi ò ní ẹ̀rọ disappoint ẹ náà ṣé mo disappoint ẹ rí. Ah, ah. èwo ló ti gbé lọ sínú báǹkì nínú gbogbo owó tí mo ti ń kó fún ẹ. that's very true but this time I promise you I'm not disappoint you. mo ti gbọ́ màá kúkú lò ó sọ bẹ́ẹ̀. I disappoint you me. I need your help. Ìgbà wo la máa bọ́ ọ lọ́wọ́ àgbélébó? Ṣé bóun tá a bá pàdé láyé nìyẹn? Àfi kọ́lọ́hún kó wa yọ. Gbogbo wa pátá la ní àgbélébó ó kàn jẹ́ wípé ó tóbi wọn lọ o tí mo bá lanu sọ tèmi tí n bá gbọ́ tirẹ̀ máa dákẹ́ òun ìgbà wo la máa bọ́ ìgbà wo lọ́wọ́ àgbélé ìgbà wo la máa bọ́ ìgbà wo la máa bọ́ àfikún wa.